فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. لا آه، لين بتي أدوقف ولون الله àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa annabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé annabi àwọn sọ̀hábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà annabi sallallahu alayhi wa sallam tó fi dojọ́ gbinde alqiyama abẹ́ọlọ́run kò fi kẹ́tí àtọ̀rọ̀ yìí kò fi kárí wọn. nam ètò àdínà yóò sọ̀rọ̀ èyí tí ó máa ń wáyé ní gbogbo aago àbọ̀ sí aago márùn-ún nínú oṣù Ramadan Ramadan ti fourteen forty seven yìí tó yẹ two thousand twenty six so a bẹ̀ ọlọ́wọ́n ọba fún ẹni tí ó jẹ́ olùnáwó sí ètò yìí olùgbọ́wọ́ ètò yìí kí ọlọ́run kí wọ́n ṣàbáwá ṣe àlékún dáadáa fún ẹrú rẹ̀ kọ́lọ́run kí wọ́n má ẹrú rẹ̀ nínú jẹ́ àárùsì kí ẹni yìí àti gbogbo àwọn mọ̀lẹ́bí wọn àti gbogbo ọmọ wọn bákan náà ọkọ wọn kọlọ̀nkọ́ máa fi ọwọ́ aburú kọlọ̀mọ́jì kó kàn kọlọ̀nkọ́ wọlé kan ṣoṣo rẹ̀. náà níbi tí a fẹ́ lọ ní èní ọ̀rọ̀ nípa ìbínú àwọn ìwà tí ò tí a ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ tó ṣe tí a sọ̀rọ̀ dé ibì bẹ̀ ní ànà àti sọ àwọn aburú tó ń bẹ níbi ìgbénú sọ bákan a sọ bí ó ṣe rí nínú ẹ̀sìn bákan bí ó ṣe ní aburú fún ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn tí yẹn bá lè bínú tí ìwà ìbínú ń bẹ ní ara sọ pé a máa lé orí sí a máa so ní èní a fẹ́ lọ síbi pé kí ni àwọn nǹkan táàmù fi ń ṣe ògùn táàmù fi ń paná ìbínú yìí táàmù fi ń ṣògùn ìbínú yìí torí pé kí ni kò sí ọmọ ènìyàn kan tí ó rí nǹkan tí ó bí tí kò ní bínú ṣùgbọ́n yẹn ni pé kí n gbé ìbínú yẹn mì òun náà ni nǹkan tí à ń pera wa sí so báwo ni èèyàn ṣe máa wá ń gbé ìgbésẹ̀ àwọn nǹkan olè yẹn máa ń ṣe so àwọn nǹkan olè yẹn máa ń tọ̀ tí ò fi di pé yọ̀rọ̀ rọ̀ fún yàn láti lè gbé ìbínú mi so kí n tó lọ síbẹ̀ so àkọ́kọ́ náà mo kọ́ fẹ́ ká rí ẹjí kí n lọ síbi àwọn nǹkan tí a máa ń ṣe láti fi gbé ìbínú mi náà ni tí Islam là kalẹ̀ fún wa ẹ̀rí àkọ́kọ́ nǹkan tí ìbínú bá ti dé sí èèyàn àkọ́kọ́ nǹkan tí èèyàn kọ́kọ́ máa ń ṣe òun náà ni al-isti'aza. Hmm, kí o máa ṣe a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim kí o máa wí so léyìí òun ni ó máa ń jẹ́ kí èèyàn bọ́ lọ́wọ́ èṣù torí pé ìbínú tẹ̀lé yẹn irinṣẹ́ kan nínú irinṣẹ́ èṣù ni tó wá di pé èèyàn bá ti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ṣètọ́ ni ó ti súnmọ́ yàn so àmọ́ tí èèyàn bá ti ṣe a'udhu billahi minash shaitanir rajim yóò sá lọ so yóò sálọ ni náà bá ní wà imma yanzaghannaka minash shaitani nazghun fasta'iz billah innahu huwa as-sami'ul 'alim olúwa bá ní tó bá ti pé ṣètọ́nù bá ti di pé ó bá fẹ́ gbé ìṣe rẹ̀ ìborí rẹ̀ ìṣesí rẹ̀ ó fẹ́ fi mú yín tọ́ra àwọn ìṣesí rẹ̀ náà ní ìbínú ara àwọn ọ̀nà tó máa ń lò náà ní ìbínú olúwa ní fasta'iz billah ẹ̀yà sí a'udhu tẹ́bá ti ṣàwùzù bí láì yẹn yóò sá yóò jìnà sí yín so bákan náà lára nǹkan tí wọ́n ní kí a tún ṣe tẹ́bá ti pé èèyàn bá ti rí pé ìbínú ń bẹ̀rẹ̀ wọn náà ni pé kéèyàn fẹ̀kan gbé mi kéèyàn dákẹ́ hmm. ẹnìkan tí ń sọ̀rọ̀ tó ń bí ọ́nú wọn náà ti ń yìí wọn náà ti ń bá ń sọ̀rọ̀ ń fa ọ̀rọ̀ ìwọ dákẹ́ ẹnìkan tó bá ti dákẹ́ so tó sì dákẹ́ yẹn tó ń sì ń gbé kinní yẹn mì so ìbínú yẹn ọ lọ kọ́lá ìfún tẹ́ni yẹn bá tó ń sọ̀rọ̀ tí ó bí ọnú so má sá dákẹ́ náà ni má fèsì má má fèsì má so léyìí àìmọye àárín ọkọ síyàwó bàbá àpọ́mọ tó ṣe pé àìrí irú àwọn nǹkan yìí lò ó sì da àárín wọn rú tó ṣe pé bàbá rẹ̀ ọmọ sọ̀rọ̀ so ẹni tó ṣáájú ọ lọ

anabi sallallahu alayhi wa sallam tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ àbí kó ṣe kí ni atahawul min eh, makani la makani akhar kí o change position yẹn ẹni pé gbà tí ọ eh, bá ń bínú wà lórí ìdúró fi bínú so joko joko so tó bá ti joko gẹ́gẹ́ bí ntánẹ́bí sallallahu alayhi wa sallam sọ ni pé ìbínú yẹn yóò sì lọlẹ̀ tọ́ àbí ìyẹn tó wá jòkó ìyẹn rí pé ìbínú yẹn lọ náà fi ààyè yẹn kalẹ̀ kò níbi ààyè yẹn ṣùgbọ́n àwọn nǹkan yìí ló máa ràn yàn lọ́wọ́ láti fi lè ṣògùn ìbínú so ó di mẹ́ta báyẹn so bákan náà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ọ̀là táwọn afáàlà kalẹ̀ òun ni an-nazaru wat-tafakkur fil ayatil warida wal ahadith fi fadli kazmil ghayth kí n wo àwọn àyà Quran kí n wọn ronú nípa rẹ̀ ìgbà tó fẹ́ bínú àbí tí inú ti ń bí ọ lọ́wọ́ kọ́ mọ́ wa ronú pé ah tọ́lá ti sọ nípa kéèyàn gbé ìbínú mi ah ọlọ́run ní alladhina yunfiquna fi s-sarra'i wad-dharra'i wal-kadhimina al-ghayz wal-'afina 'ani n-nas wallahu yuhibbu al ní gbogbo àwọn tí wọ́n máa ń ná owó wọn ní gbangba nígbà rọrùn nígbà dẹ̀kùn wal-kadhimina al-ghayz àtàwọn tó máa ń gbé ìbínú mi olúwa wá ní wallahu yuhibbul muhsinin kí èèyàn mo mọ àwọn ẹni rẹ̀ ó túmọ̀ sí pé àwọn tó bá máa ń gbé ìbínú mi yẹn ẹni rẹ̀ ni wọ́n tó kí wọ́n ti irú àwọn ayàbá yẹn gbogbo àwọn hadith anabi sallallahu alayhi wa sallam tí anabi ti ṣe wá lójú kòkòrò pé ká máa ní sùúrù ká máa bínú ká máa bínú ká máa bínú láti pé oore ìrí ìbínú gbé mi fàmájúkọ́ máa rọrùn fún yàn so bákan náà àwọn afá tó ní an yuhadhdhira nafsahu aqibata al-adawati wal-intiqam fi hadmi a'radihi ó ní kí yìí ó ṣọ́ra lẹ́ni tí ń bínú yẹn tó fẹ́ bínú torí nǹkan tó bí kó ṣọ́ra kó má bínú hmm, kó ṣọ́ra kó má wò fún ara rẹ̀ pé ṣé kí mo fẹ́ fún àwọn ọ̀tá jẹ́ fún wọn ní àǹfààní tó fi bá ọmọlúwàbí mi jẹ́ kọ lélẹ́yìí torí kò sí ẹni tó bá ti ń bínú wọn lè rí ìbínú sì tí ọmọ bí kinu ẹ n kò gbé ìbínú rẹ̀ dé so àwọn tí wọ́n fẹ́ jẹ́ ọ̀tá rẹ̀ àwọn tí wọ́n fẹ́ bọmọlúwàbí rẹ̀ jẹ́ wọ́n wà rẹ̀ ibi wọlé sí ọ̀la pé sẹ́tìrì báwọn sẹ́tìrì wọ́n ti bẹ̀rẹ̀ bínú sí rẹ̀ wọn so àwọn ìgbà tí wọn bá ti ń wo gbogbo àwọn nǹkan yẹn kí sùn tó ń sàn lẹ́nu báyìí wọn tún tún dé báyìí so yóò jẹ́ kéèyàn lè tèrè ibi kóra kó níbi ìbínú kéèyàn orí ìbínú ẹ̀ dá dúró so bákan náà kéèyàn tó máa lọ lè wo àtàfọ́kùrù fi qubhi suratihi inda al-ghadab al-madmum so kéèyàn wo bí èèyàn ṣe máa ń rí kí ọmọ rántí pé hmm, tán bá fi fídíò mi hàn mí hmm, bí n bínú lọ́wọ́ kẹ́nìkan wá fídíò mi kán wá fi mí hàn mí kán wá rí pé òun mi náà ní ń bínú bí wèrè báyìí

sí èsì ìlànà àwọn èèyàn rere mo fẹ́ gbé kalẹ̀ yìí ó jẹ́ kí mi náà mú sùúrù mú sùúrù yìí ìgbé ìbínú mi yìí òun ni ìlànà àwọn ẹni rè tó bákan náà nígbẹ̀yìn ó ní kí n tún wá lọ lè mọ àyà ìlànà àlàbà bọ̀bà o innama kana min shay'in ala wifqi muradillahi ta'ala kí wọ́n mọ̀ pé ẹ̀yìn tí ń bínú sí i bí ẹnìkan sábò sí kan fún ọ ní bí ẹnìkan ló sọ̀rọ̀ kan sí ọ tó bí ọ náà ẹ lọlẹ mọ pẹtọ bọlọ ń ṣe ni yóò ṣe wáyé ni tọlọ ti kọ kalẹ̀ ni hmm, tọlọ ti kọ kalẹ̀ ni so tíyan bá máa rántí pé eh, tọ tó ṣẹlẹ̀ yìí nìsín tọlọ wọn bá kó ní yóò kúkú ṣe é ṣe yóò ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ láàrínlá wíṣkì mọ̀rọ́dì yìí fàkífọ̀ yọkọ́dọ̀ mọ̀rọ́dì wà lámọ̀rọ́dì là kọ́ máa pé sọ bóòlù ní oṣù wa máa wá sọ pé ntọ́lọ́wọ́n bá fẹ́ ìnífẹ́ kò ṣe. sọ wí ẹnìkan ṣàbòsí fún ọ ẹnìkan bú ọ ẹnìkan ń ṣe tí ó dáa fún ọ sùkọ̀ kàwá ìfẹ́ àdẹ́mì rẹ̀ padà pé tọ́ tí bá kú ní mo bínú náà nísìnyí tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ hmm, ọ̀rọ̀ tán fẹ́ sọ wọ́n ti sọ sí mi so yìí tó fẹ́ bí tó fi bí mi ó ti wọ́n ti ṣe ná so tọ́ tọ́lọ̀ ní yóò ṣẹlẹ̀ lánàá tó tíyàn bá máa ń ronú báwọn ènìyàn yóò máa rí ìbínú gbé mi so eléyìí ni díẹ̀ nínú àwọn nǹkan tí àwọn àáfàá tí wọ́n là kalẹ̀ láti inú ọ̀rọ̀ ọ̀nà Qur'an àti inú hadith Nabi sallallahu alayhi wa sallam àti ìgbìyànjú tàwọn àfáà náà lórí ọ̀rọ̀ ìbínú. Naam, bákan náà kí a tó wá tún parí ọ̀rọ̀ ní ẹ̀ní sọ wá fẹ́ wo àwọn oríṣiríṣi nínú àwọn ìṣesí àwọn aṣáájú wa nínú ẹ̀sìn bẹ̀rẹ̀ látìrí Ànábì sallallahu alayhi wa lè mọ̀ pé ìbínú gbígbé míì nǹkan tó rọrùn láti ṣe ni ṣùgbọ́n tó bá rí i pé kò ṣeé ṣe ìbínú lé àbínú sí máa ń gbé kò sí control yìí rẹ̀ ń control máa ni so yín wá fi àwọn oríṣiríṣi a fẹ́ mú àwọn oríṣiríṣi àwọn àkàwé wá àkàwé láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam bákan náà tọ̀dọ̀ àwọn sàhábà bákan náà tọ̀dọ̀ àwọn tó ń jẹ́ àwọn àwọn aṣáájú àwọn sọ́lá tó tẹ̀lé àwọn sàhábà ẹ̀ jíkà kó wúta ànábì sallallahu alaihi wasallam náà lákọ̀ọ́kọ́ so anabi sallallahu alayhi wa sallam uh, injọ kan anas bin malik radiyallahu anhu olóhùn rí ẹ̀mà bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe ṣe àfaradà pẹ̀lú àwọn èèyàn àfaradà anabi sallallahu alayhi wa sallam ó ṣe pẹ̀lú àwọn kẹfìrí nígbà tó bẹ̀rẹ̀ dáhàwà so gbogbo aláti mẹ́lẹ̀ yìí gbogbo àwọn ìfúnlẹ̀ oríṣiríṣi tó ṣẹlẹ̀ sáà nàbì ní maka so anábì ṣe anábì gbé ó gbé ìbínú mi anábì gbé ìbínú mi àìmọye ọjọ́ tí wọ́n pè ní wèrè wọ́n pè ní òpìdán wọ́n pè ní akọrin so anábì ó sì gbé ìbínú mi gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kọ̀ tí anábì sallallahu alaihi wasallam lọ́rùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwọ náà wọ mùsùlùmí o lè máa gbọ́ ọ̀rọ̀ tí kò ní tí ọlọ́run lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n máa sọ sí ọ so o gbọ́dọ̀ gbé mi ni so má bínú pàtàkì jùlọ ọwọ́ tó tiẹ̀ fẹ́ pèèyàn sí dáadáa o fẹ́ jẹ́ so kó wá jẹ pé ìbínú náà wà ní ìlànà rẹ̀ so èèyàn lè ṣàṣeyọrí anabi sallallahu alayhi wa sallam anas radiyallahu anhu oníjọ kan ó ní kuntu amshi ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ó lóun ń bá anabi sallallahu alayhi wa sallam àwọn jọ ń rìn lọ wa alayhi burdun najirani ọlọ́nàbí wà wọ aṣọ àwọn najiran relief ti aṣọ yẹn tík alhashiya ó tík ní gbogbo ẹ̀gbẹ́ ẹni pé ọfẹ́ lára ó sì tíìk gan ó ní fàdúrákàwó àrọ̀bí yòn ó ní ní lárúbáwá àwọn aróko kan wọ́n bá sá eré wá bá nàbì sallallahu alaihi wasallam ó lé ànábì jànàjànàjànà fàjàbẹ́zà obìnrin dá èyí jabzatan shadida ó ní wọ́n bá fa ànábì pẹ̀lú aṣọ tó wọ̀ rẹ̀ ọ fa àmọ́ lọ́rùn ní fífà tó ní agbára ọlọ́kì ọrùn ànábì hatta nazartu ila safhati àti rasulullah sallallahu alaihi ó ní kódà ìgbà tó ń wo ọrùn ànábì sallallahu alaihi wasallam báyìí òun rí pé kọ́dẹ̀ asarot bìhá haṣiyatu burdin min shiddati jalbatihi òun rí pé ah ipe ọrùn ànábì sì ti lé àwọn ti rí àwọn àpẹẹrẹ pípọ́n sí àwọn tó pupa wọ́n ti rí àwọn àpẹẹrẹ púpọ̀ bó ṣe fún aṣọ máa nẹ́bí ní ọrùn ó lóun rí pé ah! kí ló ṣẹlẹ̀ gbà tó fún ànábì aṣọ lọ́rùn tán thumma qala ya muhammad wà ní wọ muhammad múrùlí min malillahi alladhi indak ó yá fún èmi náà ní owó ní owó ọlọ́run tí ń bẹ lọ́wọ́ rẹ ẹ̀wọ̀n nǹkan owó ọlọ́run tó lè ọmọ pé fún wa tí ń bẹ lọ́wọ́ rẹ fún èmi náà tèmi ṣe mọ̀ kàkà kó béèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjà ló fi kojú ànábì sallallahu alaihi wasallam ìfún aṣọ ọmọ náà ló fi kojú ànábì sallallahu alaihi wasallam so faltafattu ilayhi faltafata ilayhi rasulullah sallallahu alaihi wasallam ntana jikan shi anabi kan wo ni ah thumma dahik anabi wa bú sẹ́rìn allahu akbar anabi wa rẹ́rìn anabi wo anabi sì rẹ́rìn thumma amara allahu bi ata anabi wa ni ngba àbí ọyá kálọ kalo kalo ẹ lọ lè fún ní nǹkan báyìí ẹ fún ní nǹkan kan anábì tó ń gùn ní èyí tí ń béèrè wọn anábì nìkan gbé fún so ẹ wò wọ ẹ wò wọ ṣé àlefi anábì wo president anábì ju president lọ ẹ wá wo àrífín ẹ wo ìwà àgọ ẹ wo ìwà ìkọjá àlà tí wọ́n ṣe sí anábì sallallahu alaihi wasallam anábì sì ṣe sùúrù anábì dẹ̀ lágbára kan fìyà jẹ àwọn anábì ò ní kan fìyà jẹ anabi sallallahu alaihi wasallam anabi tó ń rẹ́rìn so kí ló fà ní pé ẹ̀kọ́ ipe ẹni tó bá ń jẹ́ aṣáájú gbogbo bí tó bá ti ń jẹ́ aṣáájú ọ̀yà máa ń gbé ìbínú mì ní gbogbo aṣáájú tó bá lóun lè gbé ìbínú mì kò lè ṣaṣáájú yẹn láṣeyọrí tí ni gbogbo ẹni tó bá ti ṣẹ̀wọ̀n lòun fìyà jẹ gbogbo ẹni tó bá ti ṣẹ̀wọ̀n lòun tá dànù òun nígbà òun nígbà òun yìí kẹ́nìkan mọ rí òun fín so ipò aṣáájú ẹ ra àwọn tí ó pọn ọlé ó ra tí ó rí ọ̀fin irú ẹ̀kọ́ yìí ń kọ́ wa sọ ewu bá nàbí sallallahu alaihi ṣe ṣe ànábì gbé ni sọ̀nàbí ò yàrá kó bínú yóò sì ṣe ṣe ti rọrùn ká fi wú kankan lásìkò sọ nìyẹn ẹ̀kọ́ yìí náà náà lọ́wọ́ lára àwọn tó ń jẹ́ àwọn nàbì Umar bin Khattab radiyallahu anhu so ọkùnrin kan náà istahzana ala Umar radiyallahu anhu òun náà wá bá Umar ipe ṣe kí n wọlé bí kí n sálámà síyàn fa adina lahu Umar wa ni ó yá wọlé ṣe wọn táìmù Umar náà ti di khalifa nígbà yẹn faqala ya al-Khattab wọ́n ní wọ́n ma Khattab ya al-Khattab wọ́n ma Khattab yẹn ni kí Umar ní àdírẹ́sì yẹn o ó ní wàláhì má tó etí na àlìjázàlà ó ní ò fún wa ní nǹkan tí òun pín tó jẹ́ owó ìjọba ò fún wa ní ètò ìpín yóò jẹ́ ìdùnnú fáwa ètò ètò wa ló ń fún wa yìí wàlá tahkum baynana bil adli bó ṣe ń darí wa ọ̀ darí wa pẹ̀lú dọ́gbadọ́gba àbùsí ló ń sí fún wa fagọ́dìbà Umar radiyallahu anhu inú ti wá bí Umar hátà hamma ayé ọ̀kẹ́ àbí kódà umaru ti fẹ́ rí iná umaru wò pé àkíní sí ọ́ èmi lè pé ìṣe dáadáa ló tó wọ́n sọ pé ìṣe dédé fàkọ́ọ́lá al-Hurr bin Qais ọ̀kan náà àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ umaru tí ó kọ̀rẹ̀ ń jẹ́ Hurr bin wọ́n ní ya amirul mu'minin wọ́n ní wọ́n umaru inna Allah azza wọ́n ní ọlọ́wọ́n ọba tó lára ẹ̀ qala li nabiyyihi sallallahu alaihi wasallam ó sọ fún ànábì pé khudhil afwa wà nábì máa sàmójúkù fáwọn èèyàn wa'mur bil urfi máa pàwọn èèyàn láṣẹ dáadáa wa'rid anil jahilin górí kò lọ́dọ̀ àwọn aláìmọ̀kan wọ́n yà sáwọn aláìmọ̀kan pàwọn tì so ẹni ẹni ẹni pé ah, al-Hurr bin Qais tó sọ àyà yẹn tó kà àyà yẹn fún anabi sallallahu alaihi wasallam olúwa iná haza minal jahilin ó ní eléyìí eh, aláìmọ̀kan ni ṣọ́rọ̀ burkisi wá ní fawallahi olóhùn fún ọmọ bàbúrà ó ní máa jawazahu umar radiyallahu anhu iná talaha alayhi nígbà tí mo ka àyà yẹn fún fún umar tí umar gbọ́ ó ní ah umar ò lè ṣe kankan mọ́ kò lè fọwọ́ kan ènìyàn mọ́ ọkàn gbé ìbínú yẹn mi ni gbé ìbínú yẹn mi ni òun náà ni pé kí la fẹ́ rí bí òun ni pé tí èèyàn bá fẹ́ bínú tó bá kú ti pè ọ́ sàkíyèsí tètè gbé ìbínú yẹn mi pé ẹ ṣe sùúrù ẹ dàpọ̀ ṣe sùúrù wọ́n sọ pé ìnígbà ìnígbà ẹ̀rẹ̀ Umar bẹ́ẹ̀ ni ẹ sì sọ̀rọ̀ sí tó Umar gbé mi Umar gbé mi tó kan náà àtúnṣẹ́wò Adiy bin Hatim kan náà sàhábà Ànábì náà ni radiyallahu anhu هو ساقط فلما فرغ من مقالته يعني بي شتم رجل عدي بن حاتم أقول كم بوا عدي بن حاتم أم بو صحابة يعني لكن ما بويا يبو تيو دا وهو ساقط عدي سداك قصن ككا ولما فرغ من مقالته ìgbà tó wá parí gbogbo ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ àwọn ẹ̀sọ́kúsọ tó fẹ́ sọ sí tán tó bu tó bú ó bú àdéyù tán àdéyù wá sọ fún pé ìmbákíyà indaka shay'un fakul qabla an ya'tiya ash-shabab al-hayy aw shabab al-hayy tako bá tún ní àwọn ọ̀rọ̀ mi tó bá tún fẹ́ sọ tó bá tún láyìn bú mi tó fẹ́ bú tètè bú o tètè bú o bú mi bú kíákíá sọ gbogbo tí bá ń nù rẹ tán síwájú kí àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ àdúgbò yìí kan tó dé o torí pé kí ni fa innahum in ja'u wa sami'uka taqulu hadha wọ́n tí àwọn ọmọ kékeré yẹn bá dé tí wọ́n ń gbọ́ pé irú àwọn ọ̀rọ̀ burúkú yìí ló ń sọ irú ìbúbá yìí ń bú mi wọ́n ní irú yẹn kò ní dùn mọ́ wọn o tòkì báyìí tó lam yarda o wọ́n ní yọ́nú sí wọn nígbà fún o ẹni pé wọ́n bọ̀jà o tètè sọ́n tó fẹ́ sọ nísìnyí ẹ̀wọ̀n kan òun ṣe sùúrù kọ̀ bẹ́ẹ̀ nìyẹn jà ó tó wá ń sọ pé kó ètè sí tí ó bá ṣe kó ètè lọ torí pé kí ni táwọn èèyàn mi bá dé kọ́ mọ́ di pé àwọn àwọn àwọn ẹlòmíì tán jẹ́ àwọn asọmọgbè àwọn tó máa ń jòkó tì tó máa ń jòkó tì àìdí yìí táwọn sì jẹ́ ọ̀dọ́ kọ́ mọ́ di pé wọn ò ní gbà o wọn ò ní gbà o tó kọ́ mọ́ pé wọn á fi ọ́. tó bákan náà a tún fẹ́ mú ti Umar ibn Abdul Aziz radiyallahu anhu umar ibn abdulaziz ọ̀kan náà àwọn tí wọ́n jẹ́ president lẹ́yìn anabi sallallahu alaihi wasallam náà ni tún náà jẹ́ khalifa sójà tí ó ní ọlá gan so níjọ kan umar ibn abdulaziz ọwọ́ mọ́sálásí àmọ́ ńgbà tó lọ sí mọ́sálásí madina leila òru ló fi lọ́bẹ̀ ti volma òkùnkùn kùn ní kí wọ́n lọ sí mọ́sálásí láàrin òru táyà dẹ̀ wà ní mọ́sálásí famarra bi rajulin na'imin fàáfàrọ̀ àbíyì wá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bí wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ń sun lẹ́lẹ́ wá tẹ́ ènìyàn mọ́lẹ̀ ọkọ̀sẹ̀ lára ẹni wọn pàtó kọ̀sẹ̀ láàrẹ ẹni yẹn ẹni tó sùn yẹn ọkà gbórí sókè ni wọ́n tó gbórí sókè ọ̀kọ́ọ̀là ọwọ́ ant tó yá ẹ̀rí kí wọ́n bá wí ọmọlẹ́ ọwọ́ ọ so faqala umar umar wa ni la umar bin al-aziz ní rárá o rárá kò bínú ó kàn ní rárá mi ṣe wèrè fahamma bí ilhara àwọn kan jẹ́ àwọn security àwọn kan jẹ́ àwọn security umar bin al-aziz wa ni a bó ṣe dídé sábẹ́ máa handu ẹni sábẹ́ máa nà faqala umar mú umar ní ẹ̀ka ẹ̀ gbọ́dọ̀ ná so omi ìpínlẹ̀ tí ń jáde lọ́wọ́ security kan tẹ̀lé wọ́n wá fẹ́ nẹ́ni yẹn ní á ọ̀gbọ̀dọ̀ náà ó ní innama sa'alani amajnunun ṣebí n ti ń bí mi ni pé sí mo ya wèrè ni faqultu la mo sọ pé rárá mi ya wèrè mi ya wèrè ẹ wo ibu ní bukete pé ń béèrè béèrè o àmọ́ Umar bin Aziz ó sọ ọ̀rọ̀ yẹn di ìbéèrè nítorí kí ẹ̀mí rẹ̀ bá lè rọ̀ kó má fi bínú so àwa mùsùlùmí ṣe dákun nítorí tọ́ lọ́rùn nǹkan máa gbé ìdínú mi nǹkan láńlá ni tó ní ládà tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ládà tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ṣékò islam tẹ̀mí rahimahullah gbà tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ní al-ghadabu wal-hamiyya wọ́n ṣe rí kí ọmọ bínú kí ọmọ tààrà tahmil mar'i ala fi'li ma máa ń jẹ́ kí èèyàn ṣe nǹkan tí kò ní tí ó jẹ́ nira fún yàn ni man kúndìrà báyàn ni ọ̀tẹ́rẹ́kì man yàn fàáyò ìmọ̀ lé àǹfààní jìnà sí ìyàn ni man lé àǹfààní jìnà sí ìyàn náà ni. alimami ibn qayyim ayani imamu ibn jawzi alayhi rahmatullah ibn jawzi wọ́n sọ̀rọ̀ kan tọ́rọ̀ yẹn lágbára wọ́n bá fi parí ọ̀rọ̀ yìí wọ́n ní kam min ghadabin kam man ghadiba kam man ghadiba mélòó mélòó ẹni tí ìbínú gbé tó bínú fakọ ìwàdọ́rabà tó wá nẹ̀yàn fakọ́tàlà tó padà di kó padà pààyàn. Súnmọ́ sẹ́kànnà rọ̀bọ̀bò ìbínú yẹn wá kó lára rẹ̀ ẹni pé ara rẹ̀ wá balẹ̀ lẹ́yìn gbàtà ara balẹ̀ tán bákìyà tó lọ́dàárí fìlhùsùn wà nàdàm tó ṣe kí ogun tó wá kù níṣẹ̀mí ayé rẹ̀ ní ìbànújẹ́ ní tiwa máa wá lò. inú àbámọ̀ ni ó ti máa wá lò nítorí ìbínú kan tó rọra bí ẹni ẹ sí prison ẹ prison ní ẹ̀wọ̀n lọ wo àwọn èèyàn kẹ máa béèrè lọ́wọ́ ẹlòmíì ìbínú kan péré ẹlòmíì bí ó sì di ẹni tí ó sùn ẹ̀wọ̀n gbére sọdọkùn ẹ ká máa gbé ìbínú míì tó bá ti di pé ìbínú dé máa gbé mi kọlọńkọ àwa san ní ẹ̀san olóore hádà wa sallallahu ala muhammadin wa alihi wa sallam subhanakallah fún àti a bá fẹ́ pè sí orí ètò láti fi béèrè béèrè zero eight one zero three three five one five four nine àbí ní ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine àbúrò tàṣàrò ló ń dágbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.